الحمد لله الذي وضع دواء لكل داء والصلاة والسلام على المصطفى صلى الله عليه وسلم الذي قال في حديثه ما أنزل الله داء إلا أنزل له شفاء وعلى آله وأصحابه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته eléyìí ni ètò tí àwọn ọmọ ẹ̀yà wa kan tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n pe àkórí rẹ̀ ní reviving the umma half hour ìtanijí fún àlè umma yìí èyí tó jẹ́ ọlọ́gbọ̀n ìṣẹ́jú kọ́lọ́mọ́sá ìbánisán wọn ní ẹ̀san olóore kó fi sínú òṣùwọ̀n iṣẹ́ wọn kọ́gbà ní ìbádà èyí tí àwọn afáwa fadilatu sheikh suleiman muhammad al-awwal amúbíẹ̀yà tí wọ́n mọ̀ bá ní ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí agbọ́nrin tó ní bá ṣe pẹ̀lú bí anabi sallallahu alaihi wa alihi wa sallam bó ṣe ṣe ìwòsàn sí àwọn ọ̀kọ̀ọ̀kan oníranran àìsàn kí ọlọ́run kó mọ́sà ìbáni ṣe fi ahọ́n àwọn àfáà wa kọ́lọ́run mọ́sà ìbáni fi ahọ́n àwọn àfáà wa lé náà lórí àlámàrí kó sì ṣe ní okùnfà oore fún wa fún wa fún gbogbo umma yìí kọ́wọ́lá ilaha illallah la hawla illa billahi al-aliyyil أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين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

kọ́lọ́n bá ní gbé wọn dìde wọ́n bẹ̀rẹ̀ látòrí tí wọ́n bá sọ pé èèyàn bá wúkọ́ méjìlélá báyìí àbòsí méjìlélá báyìí bọ́sọ méke ní abá bi bọ́sọ àgbàlagbà ní abá bi kò ní í pè ń bà gbogbo ọ̀ràn ààrẹ tí máa ń ṣe èèyàn nǹkan kan débà ìtọ́ gbà lẹ́nu àwọn èèyàn kí wọ́n sọ pò ní ó ti á di ẹyọ oró kan òun tí gbogbo ayé ń kó àwọn àlámẹ́rì yìí sí lọ́rùn kọ́dà bọ́sọ̀fù ìgbà sọ́lọ́ bá múyàn bó ṣe kọ́ ni ní tó ń kálukú wọn wí náà ni kòrónà àwa ń bi Allah subhanahu wa ta'ala wípé kòrónà fáírọ̀sì gbogbo àti báńkà kì í sí ìsọ̀n dákun bá ní kakú ńlẹ̀ o ìgbà tó bá yẹ bá ní kakú ńlẹ̀ ọ̀rọ̀ náà ò ní ojú ọmọ jẹ́ lọ́dọ̀ tẹnì kọ̀ọ̀kan wa o wọ́n lájọ kan sọ rẹ̀ la hawla wala quwwata illa billahi al-azim. a rí wípé tọ́pìkì tí a fẹ́ máa ṣàlàyé òun náà ni tibun nabi àwì tibun nabawi àtibu annabawi òun ni tí ó jẹ́ tọ́pìkì tí afẹ́ máa ṣàlàyé òun náà ni àwọn ọ̀nà tó ń ṣe ọlọ́run ti dá sí ọ̀rọ̀ ìlera ọ̀rọ̀ ìwòsàn àwọn àyè òun ni afẹ́ máa mẹ́nu lọ rí bá ṣùgbọ́n a gbọ́dọ̀ fọ́ kọ́mọ́ kí ni ìtumọ̀ ká fọ́ kọ́mọ́ yìí a clear in tí a ń pè ní atib ta ni a ń pè ní tọ̀bíìbù ṣáájú kó tó di tá à ń lọ bákan náà ṣe bá nàbí wa ìbéèrè tún lè wá pé ṣé dókítà lànàbí yín ni máa mú ìta rasul tabiban wọn ò gbé ànàbí dìde kọ́ wa máa jẹ́ dókítà wà bú ìta tabiban wọ́n ìtùgbé dìde kọ́ máa jẹ́ dókítà ṣé dókítà ẹ̀mí nìkan òun ni ànàbí jẹ́ ni àbí àtẹ̀mí àti ara ọ̀rọ̀ wo làwọn mọ̀ sọ lórí mas'ala yìí àá rẹ̀ bákan náà in tó bá ní bá ṣe pẹ̀lú gbogbo ohun tí ànábì bá sọ lórí ọ̀rọ̀ ìlera sẹ́ni tó bá jẹ́ mùsùlùmí nìkan ní nǹkan lè ṣiṣẹ́ fún tọ́lá bíi ṣe bá ń ṣe nǹkan báyìí yóò máa ṣiṣẹ́ fún yín ṣé bẹ́ẹ̀ lórí àbòpín méjì tó fi jẹ́ pé èyí tí èyí bá ṣe pé nǹkan lílò tó jẹ́ pé ìgbàgbọ́ só ní ọ̀ máa ṣiṣẹ́ fún mùsùlùmí nìkan tí àìṣẹ́ fẹ́ tí èyí bá ṣe mùsùlùmí àbí méjèèjì náà ni ó tún jọ ṣiṣẹ́ náà papọ̀ àgbọ́dọ̀ clear eléyìí bákan náà aslu tib ìpìlẹ̀ pípù gangan wípé afẹ́mọ̀ ṣe wòsàn bó o ní ọ̀rọ̀ tára ni ọ̀bà yá ń bo ní wòsàn gbà wáyé ṣé ẹranko lọ́kọ́ àwọn èèyàn ní wòsàn ni àbọ̀dọ̀ ńlọ́kọ́ wọn àbí dán wò ìlóbi yọ ọ̀kẹ́rẹ́ ṣé ń lọ́ fà níbo ni gbòǹgbò rẹ̀ ti wá inshallah rahman amẹnu babi náà bákan náà tá a bá ń sọ wípé àárẹ̀ àárẹ̀ àìsàn àìsàn sáìsàn tí ò gbóògùn wa àìsàn báyìí ni o oni ní ògbóògùn tá a bá láìsàn tí ògbóògùn wà sá a lẹ́rìí lórí ẹ̀ tá a bá ní gbogbo àìsàn lògbóògùn sá a tún lẹ́rìí ní orí òun náà tá a sọ pé coronavirus mẹ́ta yìí náà náà ní tá a wọ́n lè bá ní sọ̀rọ̀ yìí tó ni anabi sallallahu nítorí pé tí wàá sọ̀dọ̀ ni tó gbogbo nǹkan ọ̀rọ̀ tó bá ti pé kànà bí ọ̀sán kankan a jẹ́ pé tó fi pamọ́ tá a mọ̀ tẹ́lẹ̀ ìlọ́fẹ́ ẹja mọ̀ subhanahu wa ta'ala àwọn bọ̀ ẹja tètè lọ sínú èdè ànábì tọ́jú èdè bàbá wa ibẹ̀ náà láti máa fọ́ àwọn àlámárì tá a bá sọ wípé ilmu tib ìmọ̀ tó ní bá ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìlera ìtọ́jú aláàárẹ̀ wọ́n mú gbọ́dọ̀ láti bi tọ́ba tọ́ba nínú èdè lárúbáwá ìmọ̀ ń tọ́ka àlálí ilmi wàlìfáhàm kéèyàn gbọ́ nǹkan yé kéèyàn ọmọ nǹkan yékéyéké bẹ́ẹ̀ sì ni tọ́ọ̀tì ń bẹ́ẹ̀ bí tọ́ báyìí mùsálásà ni ó lè gba dómà tí ó nítumà ó tún lè gba kẹsìrọ̀ tí ó nítumà àtúmọ̀ àgbà fatia tí ó sì kí ni o tí ó nítumà tí wọ́n bá ní a máa ń kà pé tọ́bàyẹ̀ tó bù tọ́bàyẹ̀ pé bù tọ́bàyà tó bù tí a bá ní tọ́bà yẹ̀ tó bù kéèyàn máa wo aláìsàn ìtumọ̀ rẹ̀ ó nìyẹn ṣùgbọ́n tá a bá ní tọ́bà yẹ̀pí bù ìtumọ̀ ẹ̀ ní wípé ó ń jẹ̀rán nǹkan ó ń gbádùn nǹkan kan nǹkan kan jẹ́ àdámà rẹ̀ ṣùgbọ́n bọ́tà bá ní àtọ́bù àtọ́bà yàtọ́bù ìtumọ̀ ní pé kéèyàn ọmọ nǹkan ṣe àwa ní àtìbù àní àtọ́bù àní àtúbù ṣùgbọ́n àbọ̀ kí ni àtìbù ìlò ń dálé wo àárẹ̀ tí máa ń ṣe ara àti ẹ̀mí àfáwọn bínú faris ẹni ẹ̀jẹ̀ káwọn ọ̀dá sọ́rọ̀ yìí wọ́n tábà wo tọ́ àti bá hùmá aslami sahihan ìpìlẹ̀ méjì ni a fi ìlú yẹn wọ́n sì ní àlàáfíà irú àlàáfíà wo àhàdúmọ̀ yẹ̀dúlù àlà ìlmi ọ̀kan nù méjèèjì ọ̀ ń tọ́ka sórí ìmọ̀ nǹkan àlà ìlmi bìṣe kí ọmọ nǹkan dáadáa wọ́n máa rọ́tìn fíhì kéèyàn tó wá gúdù ń bọ̀ bá mọ̀tán wal akhar alalimtidadi fi ṣe wàtítọ́ọ̀la ìkejì ń tọ́ka lórí kéèyàn ọmọ nǹkan kí ìmìíràn lórí nǹkan kó gùn gbọ́ọ̀rọ̀ kọ́mọ̀fẹ́ ní òpin tẹ́bọ́ wá ní àtìbù ni ìmọ̀ ń pa nǹkan yékéyéké lọ́fà tí wọ́n fi máa ń sọ wípé rajulun tabbun ọkùnrin tẹ̀ gbogbo o bọ́ tọ́bìbùn àálìmùn ṣáàbìkún onímímọ̀ tí mọ̀ rẹ̀ yé yéké yéké bákan náà iná fi máa ń sọ fún ẹnì tó bá jẹ́ wípé ń gbẹ́sẹ̀ tẹ̀lé tẹ̀lé kọ̀ wá tàṣe ibi ojú ibi tó yà á lẹ̀ láti máa gbẹ́sẹ̀ lè wọ́n ó ní hada rọ́jùlùm pípọn ìdàkánì yàtà áhádù mọ́ọ́bíà kófìhí àyìnà yàtọ̀ òbí yìí tó pé ojú ọ̀nà ibi tí ń fẹsẹ̀ tọ̀ lọ kò ṣe mistake ibẹ̀ tí ń gbẹ́sẹ̀ lérí ẹsẹ̀ pé ah ah wòbí ṣe ń sin ẹsẹ̀ ẹjọ́ lọ wòbí ṣe ń sin ẹsẹ̀ ẹjọ́ lọ ìyẹn lọ fà á tí wọ́n fi máa ń pe ṣíṣírù ìdání pébù wọ́n máa ń pò náà pébù ńlọ́fà tó fi jẹ́ pé ẹni tí wọ́n bá ṣàṣì wọ́n á máa pè mọ́ṣíṣúrù wọ́n á sì máa ń pè ní màtòbúùbù ọwọ́nu sọ́yìnbọ̀ Bukhari bẹ́ẹ̀ nígbà tí ọ̀kan nù àwọn Yẹ̀húdí tó ṣe àṣàṣì sí oúnjẹ ọlọ́run òǹkọ́ ni tọ́pìkì tí a ṣùgbọ́n à ń fi ń clear èdè ká lè mọ gbólóyìn dáadáa yékéyéké torí àwa tí a jẹ́ tó láàbùrù ilmi bí akẹgbẹ́ mi ààrẹ kọkàn sí kejì kan bẹ́ẹ̀ àti àwa tí a tún jẹ́ pé à ń gbọ́ wáàsí náà iná ni Yorùbá bẹ ti ń pọ̀ dáadáa báwọn a sì ní wígbóló nǹkan àti ká fi Yorùbá dá padà lábàtún wá ní gbóló nǹkan lórí ọ̀rọ̀ bíbà ní tiẹ̀ tá ti fún ní ta lẹ́yìn ìtumọ̀ ní àlìkírikọ́tù almustaqilatu mina sawu èkìsà tí yàn bá ya lára aṣọ tọ́wọ́ á gùn dáadáa tí bàǹlá bá ń pè jámù tiẹ̀ máa wá ní píbàbùn tọ́yìn àríbáwọn ṣùgbọ́n ká má ti rìn jìnnà tíbù yìí náà wọ́n tún máa ń lò fún ìnira bá a ṣe sọ wípé abdulhadu náà tún ní tíbù bó ṣe jẹ́ ìwà ìdẹ̀ra fún ìnira wọ́n á tún máa kílẹ̀ rí wa jamin hadithi ibn abi layla radiyallahu ta'ala anhu ó ní lamma tubba rasulullahi sallallahu alaihi wasallam hajamahu rajulun min al-ansar qala wa tibbu alwaja'u ibn abi layla ní lamma tubba rasulullah sallallahu alaihi wasallam nígbà tó di wípé wọ́n sasi annabi tọ́lọ́wọ́ ajé ó mú láti fi kọ́ wa láwọn ẹ̀kọ́ kan lọ́ba tí nǹkan kan tí ò lè ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ hajjama rajulun min al-ansar ọkùnrin kan bá dégò nínú àwọn ànsọ́rí wọ́n bá fa ẹ̀jẹ̀ dúdú kúrò láwọn àyè kan nínú ara rẹ̀ ṣùgbọ́n o àwọn èèyàn wá ń bí ibùdó àbílẹ̀ lára èpè èwo rẹ̀ tó ń pè ní tó bà kí tó ń tí ibùdó mìíràn ó ní àpébò àlùwájà o ìtumọ̀ tí mo sọ ni pé nígbà tí ara ń ni ànábì sallallahu alaihi wasallam nípasẹ̀ aburú táwọn kan lọ pòtòpérò tí wọ́n mú àwọn kankan nínú oríkèéríkè ara nàbí sọ̀rọ̀ sálám tí wọ́n fi ṣe àwọn ẹsẹ̀ ẹbí kan tọ́lọ̀ wá pé kó rí bẹ́ẹ̀ kó lè bá a jẹ́ wípé òsùn àyà àwọn eléyùn yóò tún kún sí i lọ́ba tí nǹkan kò lè ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ káwa mú gbólóhùn tí mo fẹ́ sọ yìí òní ó kílíà gbogbo àròyé wa tòní kí ni nǹkan náà tí wọ́n pé àtọ̀bí dọ́kítọ̀ kí ni ẹ̀mí pẹ̀lú dọ́kítọ̀ wà nǹkan náà fi asli lugha yutlaq ala al-mahir fi kulli shay ní ìpìlẹ̀ inú èdè lọ́ba gangan tí wọ́n bá ti pèèyàn ní tọ̀bí ìbù ẹni tí ó mọ nǹkan pín yálà ẹnjìníà ni o yálà ẹ ẹ ẹ kọ̀ǹtráktọ̀ kan ni o gbogbo tí yẹn sá máa mọ̀ láyé ọ̀ràn sọ ni o tó bá mọ̀ àpọ̀ òun ah àdà tọ̀bí ìbù ah, harik ìtọ́mọ̀ ọmọ yéké yéké gbogbo ìgbà tí wọ́n ti lo tọ̀bí ìbù lè lè lárúbáwá ìpìlẹ̀ gbólóyìí gangan oníkéèyàn ọmọ nǹkan ṣe yanjú ṣùgbọ́n ilà annali urfa khassa bihi alimualija ṣùgbọ́n gbẹ̀yìngbẹ̀yìn nínú lọ́dún alárúbáwá tí a sọ pé àtọ̀bí tí ẹni tí èsè lọ́dún bá ń bára wọn sọ̀rọ̀ tó fẹ́ lò ní gbólóhùn wípé ẹ mọ̀ nǹkan ṣe é pọ̀ tọ̀bíbù àlùmọ́rọ̀ bí kò tọ̀bíbù ẹni tó ti bá yanjú ọ̀rọ̀ yìí ẹni tó mọ̀ nǹkan yìí dáadáa só ti kọjá pẹ̀lú yín fine ṣùgbọ́n àwọn lọ́dún wa nígbọ̀ yáyáyáyá wọ́n wá ń lo tí wọ́n fi wá sẹ́kù sórí ẹni tí ń tọ́jú aláàárẹ̀ nìkan àtọ̀bí dọ́kítọ̀ ṣùgbọ́n tí wọ́n bá ní dọ́kítọ̀rù lédè lárúbáwá èkèyè e-, ṣèdè wọn o èyún ọjẹ́ gbólómìn tí wọ́n yá wa á sì rí dúndùn rẹ̀ náà lẹ́nu àfàbùnù kọ́yìm wọn ni ẹ̀jẹ̀ káwọn ò sọ́rọ̀ yìí rahimahullahu ta'ala wọn ni àtọ̀bíbù jẹ́mọ́ níta fẹ́ ká máa dìmọ̀wọ́ àwa ti ń lọ bẹ̀ báyìí ẹni tí ń pè ní dókítà olùtọ́jú aláàárẹ̀ هو الذي يفرق ما يضر بالإنسان جمعه gbogbo ń tọ́jẹ́ pé tí ọmọnìyàn bá ń ṣe é papọ̀ lẹ́ẹ̀kankan náà tó bá jẹ léyìí mọ eléyìí tó bá sílẹ̀ tó tún ṣe léyìí ara ó ní ẹni tí ń jẹ́ tọ̀bí ìbù ni máa mọ̀rú ẹ̀ dókítà ni máa mọ̀ pé àwọn nǹkan báyìí ọlọ́run ni ọ̀dá wọn kí wọ́n bára wọn mu tó bá jẹ eléyìí tó bá fẹ́ jẹ eléyìí padà tó bá jẹ́ jọ̀ iye wákàtí báyìí ló tó tó lè jẹ tó bá jẹ́ pé ìjọ ń bá kọ́ ó tún lè jẹ́ bí ọ̀sẹ̀ nǹkan mìíràn tó yẹ pé èèyàn gbọ́dọ̀ jẹ́ léra lọ́sẹ̀ kankan náà nǹkan mìíràn tó yẹ gbọ́dọ̀ jẹ́ léra lóṣù kankan náà bákan náà tẹ́ ẹ mẹ́rẹ̀ ìdárayá gan pápá tó sì mọ nǹkan mìíràn tí èèyàn bá jẹun tán àìmọ́ fòsìn fòsàn àìmọ́ dorí kodo ẹ ń bá jẹ́ olùwòsàn tó jẹ́ àtọ̀bí tọ́lọ́ ń jẹ́ kó mọ̀ nípa ètò ìlera òǹlẹ̀ntì ọmọ ẹni tó lè ní ọmọ ènìyàn la tọ́ba papọ̀ mọ́pàá ilé ìpọ́mọ ilé yìí o ó dé ní. a ò yẹ́jìmọ̀ wù fi hì máa yàdúrúhu tàfàrúkùhu tàbẹ́ tó jẹ́ pé tọ́ba rí ìyàn báyìí pé alágbájá ah, yìí ti ń fa àárẹ̀ rẹ ni wípé eh, nǹkan wà sí nǹkan báyìí ni wọ́n máa jẹ papọ̀ gbogbo ìgbà tó bá ti fẹ́ jẹun pátá ọ̀gbọ́n mọ́ máa jẹ nǹkan méjì papọ̀ tó ti nǹkan báyìí tán ọ̀gbọ́n mọ́ sí nǹkan báyìí tẹ̀lé lójú ẹsẹ̀ á rí pé ìdàkejì ti àkọ́kọ́ nìyẹn eyín tó lè nìyẹn la tí ó papọ̀ lára èèyàn ẹni tó jẹ́ olùwòsàn yìí òun ló gbọ́dọ̀ mọ̀ wípé nǹkan báyìí n ti ń fa àárẹ̀ rẹ̀ ni pé òun fi èkúrú jẹṣu ah, ní dókítà oníkìlẹ̀ mí pẹ̀lú ìrìn ah, eh, ah, kí ni wọ̀ rò tó fi ń ṣe báwọn èkúrú ìpínlẹ̀ rẹ̀ náà wà ní iṣu akunlẹ̀ máa jẹṣu àtẹ̀wà náà papọ̀ náà mọ́dàrú ẹ̀wò máa o máa fi ẹ̀kọ́ jẹ ráìsì irú nǹkan báyìí ma papọ̀ àwọn nǹkan si bẹ́tẹ̀ pé tí bá ti ń pa á pọ̀ òun ni ọmọ bí àlàáfíà fún yàn ẹ̀ ń tá a lè pè ní dókítà òní ọmọrú eléyìí ọ̀rẹ́ wa oníyàn sórí bí ẹ tiẹ̀ sì rí àtọ̀nà tó ọgbà lóra rẹ nílòkulò màá ka oúnjẹ márùn fún ọ tó o bá ti ń fẹ́ jẹ kan nínú ọ máa jẹ tó o bá ti fẹ́ jẹ ẹ̀wà yóò máa bọ́ ọ̀fọ̀ gẹ̀dẹ̀ sí wọ́n wọ́n bọ̀ wọ́n bọ̀ sí pẹ́ pẹ̀lú rẹ̀ lápapọ̀ ah, olóde ní ẹ̀sìn o gbogbo ìgbà tí bá ti ń wù ọ́ kọ́ ọ jẹ nǹkan òkèlè ah, ọbẹ̀ tó pé ọ jù òní kò jẹ́ ọ jẹ́ fọ̀ ẹ̀fọ́ rírò sì ní kò jẹ́ ọ jẹ́ má wàá jẹ́ kí ẹ̀gúsí ọ̀pọ̀ mẹ́ lápẹ̀rẹ̀ bákan náà gbogbo ìgbà kí ìgbà tó ti wù ọ́ láti fi nǹkan kankan jẹun dákan bọ́ ọba jẹ́ pé ẹja lọ́ba fẹ́ fi jẹun fẹja jẹun ọjọ́rùn ẹja báyìí báyìí gbogbo ilé à ń sọ bí àpẹẹrẹ ó di ojú méjì ojú kẹta a yankusu minhu máa yàdúrùhù ziyadatuhu ẹ̀ńtà ń pè ní dókítà òun náà lẹ́nu tó lè mọ nǹkan tó jẹ́ wípé tí nǹkan bá ti pọ̀jù lára alára agbádùn rẹ̀ obesity ní yọjú sí ọbọ yìí o gbogbo nǹkan ọlọ́ra sọ́ra rẹ o gbogbo nǹkan ṣúgà sọ́ra rẹ o ibi tí kìíní sì ń lọ nǹkan méjì rìsọ́ọ̀tì sí tí ó rí rìsọ́ọ̀tì sí ẹ̀jẹ̀ ìtọ̀ fara ní dókítà ni mọ̀ pé dín nǹkan yazidu tàbí tó jẹ́ wípé tí ó bá ti sí lára rẹ̀ kò tún ní gbádùn ara rẹ̀ náà oní àpè ẹ máa jede fún kọ́ọ̀dì sọ̀tẹ̀ wáyé ẹ má lo ṣúgà máa o oyin ni ẹ máa lò tẹ́ bá sì lóyin ọ̀nà ẹ má jọ máa dúdú bí síbí kan àtààbọ̀ lọ tẹ́ ẹ bá tún wá rí wípé ẹ fẹ́ kọjá máa jẹ́ síbí méjì ẹ wà tún máa ta omi òrombó wẹrẹ síbí kan ẹ tún máa ta sí irú inú ẹ̀kọ́ yín bẹ́ẹ̀ tẹ́ wá ẹ ní ìdí tí ń pèlè èrì bó ti ẹ̀ pé bó ti ẹ̀ ká máa jẹun náà tẹ́lẹ̀ nu ẹ má jẹ́ wọn máa bá yín ṣẹ́gi yín má ẹ dákun ó ní à ah, ṣíṣe yà lẹ́nu eh, pẹ̀lú tí sẹ́yìn lẹ́nu yín bọ̀ o ń báyìí mú kan yọ lọ lẹ́nu yín tọ́jà wípé àtògì rẹ̀ àti èrì ibẹ̀ méjèèjì ni o ní ọmọ papọ̀ nígbà tó wọ́n bá máa ṣàlàyé fún báwọn dókítà ni wọ́n máa ma àwọn nǹkan tí à ń ṣàlàyé èmi kí mo ń sọ̀rọ̀ yìí o àfa àwọn àgbà Ibn Qayyim àní àti ẹ̀ ń sọ̀rọ̀ yìí wọ́n ní tó bá ti wá rí báyìí lọ́nà wo ọ̀nà àkọ́kọ́ tí o ẹni tó jẹ́ dókítà tó bá ti ń bá yàn fọ́n kú ònú ara èèyàn ẹni tó jẹ́ pé téèyàn bá ń pa á pọ̀ ó ti kọ́ yàn lẹ́kọ̀ọ́ arọ́mọ ni ọ́ bẹ́lẹ̀ bá ti dínkù nú ara rẹ̀ arọ́mọ ni ọ́ àjẹ́ wípé fàyẹ́jìlìbù sí hátà alimafuda báyìí òun ni dókítà yìí ó lè pè padà sára aláàárẹ̀ rẹ̀ àlàáfíà àti sókè ni o tó ti ṣàfẹ́ kù àwọn bọ̀ ọ̀rọ̀ ìjọba rí mọ́sàbá ni kí àfa wa kí àbọ̀rọ̀ wọn wáyé èyí tó kù tá a mọ̀ bá wọn ní ìsìn ni àníwáwò tib ìran tí ìtọ́jú tó pín sí. ẹgbẹ́ tó ti ọjọ́ rọ̀ mi ẹjẹ́ àtàtàrà sọ̀rọ̀ sínú ọ̀rọ̀ àfáàwọ̀ àgbà Ibn Hajar al-Asqalani wọ́n ní at-tibbu naw'an ṣé ẹ rí gbogbo ìgbà tí wọ́n bá ń bá ní sọ̀rọ̀ nípa ètò ìlera ìtọ́jú ara ojú méjì ló pín sí tibbu jasadin ìtọ́jú ara gangan látòkè délẹ̀ wà tibbu qalbin àti ìtọ́jú ẹ̀mí sẹ́mi náà ń sáàárẹ̀ ni gbogbo ara ti màárẹ̀ tara sẹ́mi nsa sáré ọlọ́run jẹ́ àmọ́ ni pé ẹ̀mí nsa sáré o ó ní fi qulubihim maradun fazadahumullahu ee gbogbo ẹni tí ó gbọ́rọ̀ èmi ọlọ́run ọba tí ó máa wá fi ọpọlọ rẹ̀ tí ó máa rò pé ó pé yóò wá dòrò mi ọlọ́run ọba pa ẹ ti pè kí wọn mẹ́jẹ lẹ́dẹ̀ kí n pọ́nmi tẹ ẹni gan ti pè kí kí àkànmú mi rà fún ẹlómi ọ̀dẹ̀ tó ọ̀dẹ̀ lo, fúdi èyí fúnra Allah subhanahu wa ta'ala olófin rẹ̀ náà kúránì wípé gbogbo ẹnikẹ́ni tí bá ti ń dojú kọ bí tóun ọlọ́run ní kọ́kọ́yìn sí àbí ń kọ́yìn lọ síbi tóun ọlọ́run ọba ní kó dojú kọ ààrẹ ń bẹ lẹ́mìí rẹ̀ tẹ́ ẹ bá sì ti rẹ̀ ń tí ọba ti jẹ́ ni ọlọ́run tòótọ́ ẹ̀ẹ́rì ààrẹ náà lẹ́mìí rẹ̀ kéèyàn máa dúró kọ́ máa tọ̀lẹ́sẹ̀ títì wọ́n bá sọ̀rọ̀ pé ah, intend dáadáa ni àà ah, ah, sẹ́yìn pé gbogbo ọkọ̀ ti ń lọ wọn mọ̀ pé irú nǹkan báyà ń wò rí sẹ́yìn pé fíìlì lọkọ̀ ń bá bọ̀ gbogbo ọkọ̀ dùn ló gbé wọn lọ tún. òjijì ni ọkàn. òjijì ni ọkàn irú àwọn ẹ̀dá báwọn ẹ ti rí àárẹ̀ lẹ́mìí rẹ̀ bákan náà àìlọ́lọ́ èèyàn náà ìní fi máa bínú orí ọlọ́run lára ẹlòmíì tí ẹ bá wá bí pé tó ń bínú ta ló ẹni tó wájú ọ̀rẹ́ mi tímọ́tímọ́ kọ́dà àjọ sọ̀rọ̀ níjẹta lórí ọ̀rọ̀ yìí náà sọ̀rọ̀ tí mo rán létí àwọn adúró òun dé fìlà sọ pé ẹ bá ti ta ní da yéru gan-an sọ yẹ kí èèyàn mélòó mi ìjọ lọ lọ ìkànnì Allahu Akbar ọ̀dà nǹkan rújú nǹkan mi lọ ó ní tó ń ti adúró òun wá wọ́n sàbí pé ara àwọn ti bá kọ̀ pé ah àbá ó sì dèbí wọ́n kakùrà ní sì lé gbìjọ́ kò sùn mọ́ bí ìmú ọdá sí ọmọ ìyá rúṣùwọ̀n lòkú tọnu ìgèjì dáhùn gbà mọ pẹ́ pọ̀ làbí ọwọ́ mi ti wò lọ ṣùgbọ́n abẹ́rẹ́ báyìí wọ́n mú sọ́lọ́nu sọ́lọ́nu sẹ́ẹ̀tì ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ gan-an tá a bá lè parọ́ kà máa gbé tépè gan bóyá sẹ́wọ̀n lè yá nítorí rẹ̀ àárẹ̀ ti dọ́kàn. tí àárẹ̀ bá ti wá dọ́kàn yìí bó o láṣẹ wo náà ìlà sọ wípé ojú méjì ó ìtọ́jú ńlọpin sí àárẹ̀ ara àti àárẹ̀ ọkàn ọ̀pọ̀lọpọ̀ tìrẹ àárí ara yìí lámójútó tí n bá ti sick màá lè gbá bọ́ọ̀ tí n bá ti sick màá lè sáré tí n bá ti sick màá lè tètè lọ bí iṣẹ́ tí n bá ti sick màá lè ṣàìsàn gbogbo tó wù màá ṣe màá tayò màá gbogbo nǹkan màá máa ṣe ṣùgbọ́n táàrẹ̀ bá ń bẹ lọ́kàn òun kálukú wọn ò ríro ká máa bú ọlọ́run ká máa ṣe jàǹbá máa pa àyàn máa pa àwọn èèyàn gbogbo àwọn nǹkan báyìí agbọ́dọ̀ mọ̀jútó náà la sọ wípé méjì ni ọ̀rọ̀ ìwòsàn pín sí o pẹ̀lú ògùn ọlọ́run méjì òun ni ọ̀rọ̀ ìwòsàn òun ló pín sí Ìbáwùmí ká bẹ̀rẹ̀ lórí méjèèjì ní ọ̀la insha allah ta'ala nítorí wípé agbamika náà tó lónìí náà kọ́mọ̀dé pé ọ̀rọ̀ wa yóò máa gé yóò máa gé pẹ̀lú ògùn ọ̀rọ̀ ntọ́lọ́ntọ́lẹ́mì tí ọ̀bà tí ì gbà á máa tẹ̀síwájú níbi ìsàlàyé ìran méjèèjì tí ìwòsàn tó pín sí òun náà ni إيسي وسارة أتي إيسي وسان أمي هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة, ورحمة الله وبركاته آه جزاكم الله خيرا كثيرا أولم بني سيلة ساري إليني ìpalẹ̀mọ́ ما tó pa ìpalẹ̀mọ́ tó pọ̀ fún nǹkan mọ́ba àpáǹtí ọjọ́ fún àlọ́ a sì kọ́ ẹ̀kọ́ tó pọ̀ ń bẹ́ẹ̀ gbogbo ibi táwọn afáwa yà sí kọ́lọ́n bá ní sí wọn jẹ́jẹ́ kó jẹ́ kárí wọn pẹ́ kọ́ lálá ilaha illallah bákan náà ètò yìí gẹ́gẹ́ bí a ti sọ òun náà ni reviving the umma half hour ìsítí ìtanijí fún àlè umma yìí ìtọ́jẹ́ ti ọlọ́gbọ̀n àṣẹjú ní ilé agbóhùnsáfẹ́fẹ́ ń bí báyìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tí wọ́n bẹ pẹ̀lú àwọn afáwa tí wọ́n kọ́wọ́rin pẹ̀lú wọn àwọn ustaz wa abdulrazak arwolosunna wọ́n bẹ pẹ̀lú wa bákanáà al-ustaz aminullah orí ẹkùn wọ́n bẹ pẹ̀lú wa bákanáà al-ustaz bashir abdulkarim arójọbẹ wọ́n bẹ pẹ̀lú wa bákanáà àfáwa muhammadu awal ibn sheikh wọ́n bẹ pẹ̀lú wa bákanáà al yusuf balogun alagosi al-yusufi wọ́n bẹ pẹ̀lú wa àwọn àfáàwà fadilatu sheikh suleiman muhammad al-awwal àmúbẹ̀yà láti ń gbóhùn wọn láti òwúrọ̀ yẹn kọlọmọba mọ́sá ìbánisí wọn jẹ́jẹ́ kọ́sàlẹ̀kún àlàáfíà fún wọn kọ̀wọ̀lálá ìlàlàlà àtọ́kùn ètò náà ni ismail musa ẹ̀rọ àlà.